أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ajma'in amin gbogbo ọpẹ́ tí Allah ni tó ń ṣe gbogbo ẹ̀yìn tí Allah náà ni tó ń ṣe pẹ̀lú bákan náà láwa ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa jákèjádò ilẹ̀ àgbáńlá ayé tóun kẹtì máa gbọ́ agbọ́ ètò tí a pè ní alefik fidin eléyìí tó máa ń dé sí gbogbo etí gbọ́ iná gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dèdé àsìkò yìí a tún ti dénà nù lóòrọ̀ tòní ọ̀làdùn níbi lòlóko tèmi mo fọlọ́run kí yín kàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i mo dẹ̀ tún ti ń bẹ nínú ilé agbára pẹ̀lú iṣẹ́ adọ́túrú sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti alimadina center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ ẹ ṣe gẹ́gẹ́ bí ìṣe ẹ pè wọlé béèrè kan àbí kejì gẹ́gẹ́ bí ẹ ti mà síwájú kí a tó máa ṣe bẹ́ẹ̀ èmi ó láǹfààní láti ti ìbéèrè kan síwájú ìbéèrè tí máa ti síwájú òun náà ni pé ṣé ǹjẹ́ ó tọ́ fún mùsùlùmí láti máa hun ọgbọ́n orí rẹ̀ fi máa ṣe àkójọpọ̀ ìtàn máa wá fi wá máa dáhùn èèyàn lára yá máa fi pa àwọn èèyàn lẹ́rìn máa fi múnú àwọn èèyàn dùn lábẹ́ wípé ó sì gbé sí ìtàn tí ó ń bẹ lábẹ́ ẹ̀sìn Islam yálà níta gbangba ní tí fi ń dá wọn lẹ́rìnrín ni o yálà ní ìlú kan ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ǹjẹ́ ó fún mùsùlùmí ṣe bisimilá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بلد أفيالون باوا kò fààyè gba irọ́ pípa irọ́ ó kéré ní àbó tóbi ó máa mú ní ṣe déédéé làánà ọlọ́run ẹlẹ́dàá wa ọlọ́run ẹlẹ́dàá wa ní alā laʿnatullāhi ʿalā al-kādhibīn ẹ tẹ́tí ẹ gbọ́ làánà ọlọ́run ìlé ní jìnnà síkì ọlọ́run kó máa jẹ́ ti àwọn òpùrọ́ ẹ rí i pé al-qaṣṣāṣūn àwọn òpìtàn rọ́pù ọ̀rọ̀ wọn ti wà tipẹ́ láti ìgbà tí ẹ̀sìn Islam tó ti di wípé àwọn èèyàn tí ò ní bẹ̀rù Ọlọ́run wọ́n ń di mùsùlùmí àwọn náà sì ń forúkọ ọ̀mà pera wọn àwọn eléyìí kó bá àgbọ́yé ẹ̀sìn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn torí tí máa wù àwọn látàrí ìtàn irọ́ tí wọ́n á máa fi lọ́lẹ̀ òun náà ní káwọn èèyàn tó pọ̀ nínú àwọn èèyàn kọjá pé wọ́n ń péjọ sọ́dọ̀ wọn wọ́n máa wá tara àtàn yìí wọ́n máa ṣì àwọn èèyàn lọ́nà wọ́n máa pe funfun ní dúdú fún wa wọ́n máa pe dúdú ní funfun fún wa lérò wípé àwọn fẹ́ lọ́mọ lẹ́yìn tí ó pọ̀ àwọn sì fẹ́ ṣàkóbá fún ìlọsíwájú ẹ̀sìn àti òdodo ìtẹ́sìn mú wa innahu laqawlun fasl wa ma huwa bilhazl. ọ̀rọ̀ tó jẹ́ òdodo tí í ṣe òpinya láàrin ojú ọ̀nà àti ìṣìnà òun náà ní tọ́lọ̀ fi nàbì sallallahu alaihi wa alihi kì rárá ẹ̀sìn ọlọ́run ọba kì í sáwàdà ẹ̀sìn ọlọ́run kì í ṣe ń tọ́ dá lórí kádẹ́rìn nítorí òṣónú ní tí dá lé lórí ni pé gbọ́n tọ́lọ̀ ń wí kó lè bá a sórí rẹ̀ ètí islam dálé lórí nu. alqasasun tí wọ́n jẹ́ òpìtàn òpùrọ́ láti ìgbà tí wọ́n ti wá yọjú làwọn olùmọ̀gidi nínú ẹ̀sìn islam ni wọ́n ti gbé gègé àti ṣe àtakò fún wọn ní àtakò tó ní agbára nítorí tá a bá gbárù wọn láàyè wọn ó kó báyìí lọ síwájú àti ìdàgbàsókè ẹ̀sìn òdodo wọ́n á mú kí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn kan má fẹ́ lásìkò láti gbọ́ ní tí sẹ́sìn òdodo á ń bọ̀sibọ́sí ipá àwọn tiẹ̀ tẹ̀lé yóò máa wá dàbí ìgbà tó ṣe pẹ́ni tí bá ń ṣàlàyé ẹ̀sìn òdodo tí ń fi ìdí òdodo tí ń fẹsẹ̀ rẹ̀ tí ń fi múlẹ̀ àwọn ọmọ wò pé tiẹ̀ ti le jù àti pé irú ẹ̀sìn wo gan ni mọ̀sùmọ́tọ̀ ebi lágbájá wà tí máa dẹ́rìn pa òun ebi táwọn ẹ̀dọ́ wà tí sọ gbogbo ẹ̀ dáwàdà àwọn tiẹ̀ gbà tó ń tìyìn jù kì í sọ pé nìkan bá ṣe kínní kankan ìyá bá ń retí ẹ̀ hmm. gbogbo èèyàn pátá náà ni ó wà lìjánà lọ́dọ̀ ọ̀daràn rẹ̀. àkàràmọ̀kọ́mọ̀lá àpèjúwe irú wọn láyé jọ̀hún wọn náà níjà nìkan tí wọ́n rí ó kó àwọn èèyàn jọ wọ́n bẹ̀rẹ̀ sí ní parọ́ parọ́ máa nàbí sallallahu alaihi wa sallam yóò máa sọ pé ntọ́lọ́wọ́n bá wí òun kọ́ ló wí ohun tí ò sọ yóò máa sọ pé ńlọ́sọ̀ọ́ olùmọ̀kan wá wà nítòsí bẹ̀ etí wá ṣe ti kọ́ apá kan nínú nǹkan tí ń sọ fáwọn èèyàn ó wá pè pé wọ́n lágbájá bẹ̀rù ọlọ́run ẹ̀sìn malẹ́lẹ́ yìí kì í máa ṣẹ̀sìn òdodo ni wọ́n máa máa sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn kì í parọ́ ńbẹ̀ ó ní ẹ ṣe ẹ kú pàkíyèsí mi ẹ ṣe ẹ kú pàkíyèsí mi ṣùgbọ́n n tó ṣẹlẹ̀ ni pé àwọn ẹni tẹ̀mí ń bá sọ̀rọ̀ tí mò ń pè pìtàn rọ́ fún yìí kò lè má rí bẹ́ẹ̀ nítorí pé màálù làwọn ah, àwọn máa ń fìyàn pé màálù ó ní màálù níwọ̀n tí màá sì fẹ́ fìdí ọ̀rọ̀ yìí fi múlẹ̀ ẹ̀tún dúró kẹ́ wò wò lọ́ba tún parọ́ kan máa nàbí sallallahu alaihi wa sallam ń pé lágbájá sọ fún wa pòǹgbọ́ látọ̀dọ̀ dóòlà làkàṣègbè ló wí fáwọn pòǹgbọ́ pàánà fi sọ pé ní ti rọ́ ẹnikẹ́ni tí ahọ́n rẹ̀ bá fi lè kàn mú rẹ̀ yọ wà lìjánà kálukú wọn bá ń dán wò pé sí ahọ́n àwọn gùndémù àbí ògùndémù ni wọn ń sọ fún ẹni tó pàkíyèsí rẹ̀ pé yéé parọ́ ń pé wọn sọ fún ọ pé màálù làwọn eléyìí tó ìdènà gbogbo àsìkò gbogbo ògbà àwọn èèyàn wà tó jẹ́ pé àwọn òpòrọ́ àwọn òpìtàn àwọn apààlọ́ lábẹ́ àbúradà ẹ̀sìn táwọn náà ti mú ní màálù àwọn màálù yun táwọn kàn máa gbọ́rọ́ tẹ́gbọ́rọ̀ ẹ̀fẹ̀ ọ̀rọ̀ àwàdà làwọn máa pè lọ́rọ̀ ẹ̀sìn irú wọn tí wọ́n ń rí mú jẹ wọn ò ní jẹ́ kí irú rọ̀ nǹkan láéláé. pé láwùjọ wa lónìí àwọn tí ọ̀ma kí ó tí ọ̀dá bíi tí kí ó kọjú sí mà yóò máa dunnú yóò máa yóò máa lóríṣiríṣi àwọn yóò máa ṣe Allahu Akbar hmm. ní ìgbà tí àwọn èèyàn bá tètè kọ bí ara sí ti ń wí ni ó tún máa sọ pé jama ṣe Allahu hmm. àwọn náà a máa bí kẹ́nìkan jókòó ní ìsìn nínú àwọn ẹni tó bá wà ń kalẹ̀ kó wọn máa lọ́lọ́ ń da akọ rẹ̀ nínú alukurani àwọn sì gbó kàn jáde bí kéèyàn wọ sáfúlẹ́ẹ̀tì wọn lọ́lọ́ ń da akọ ẹni tó wọ sáfúlẹ́ẹ̀tì nínú alukurani bí kí wọ́n máa kọ́lọ̀ ń da akọ lu àwọn àdúgbò àwọn nínú alukurani bí kí wọ́n máa fa alukurani kí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ bí kéèyàn sọ pé ah, àlùjáná rú ìtọ́lọ́wọ́n fa àwọn ànábì ọlọ́run sí kọ́ ló ń fẹ́ bọ́tẹ̀ ìjà àlùjáná àwọn akóbátà ni bọ́jà àlùjáná àwọn tí ń bá ní eré kaná ni ó ti tó lọ́rùn tó gbogbo orú àwọn eléyìí wọ́n fẹ̀sìn ọlọ́run ṣeré wọ́n sì mọ̀ pé àwùjọ táwa wà pọ̀lọpọ̀ nínú èèyàn ọ̀dá yìí. oh nine O oh five one six four five four three eight ó yàtọ̀ sí èyí tí a ti ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ O oh nine O oh five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight hello. wa aleykum salaam wa rahmatulah ó kọ yín. àbá ìdílé láti wá fún lójú. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí a bá ń ṣe sọ́lá hmm. lẹ́sì jíìlù láti mọ̀ pé a máa ń ṣe àdúrà ní gbogbo ìṣìṣirò hmm. èyí tó tí a máa kámú kan yàtọ̀ iye parí kó wá pẹ́ ọ̀rẹ́ kí ni ìdájọ́ ìsìlámù lórí alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run gbogbo ìforíkanlẹ̀ wa láti lè bẹ lọ́n kò tọ́ sí wa kò sì tọ́ pípé kọjá pọ̀kan la yà sọ́tọ̀ láti máa ṣàdúrà yàtọ̀ sáwọn yòókù téèyàn bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ní ìforíkanlẹ̀ kan pàtó nìkan láti lè ṣàdúrà yàtọ̀ sáwọn yòókù ó ti dàda dálẹ̀ nù anabi sallallahu alayhi wa sallam ó ní wa amma as fa akthiru fihi min fa qamina an yustajaba tẹ́ ẹ bá forí kalẹ̀ ẹ máa ṣàdúà nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí ààyè gbígbàdúà tẹ́ ẹ bá forí kalẹ̀ gbogbo forí kalẹ̀ ọ àdánwò àwọn lè má mu èèyàn máa ń ṣàkíyèsí lọ́pọ̀lọpọ̀ tí wọ́n máa ṣe sọ láti lẹ́yìn àwọn lè má mu mi pé ìforíkalẹ̀ ti parí tọ́kàgùn sí sí sálámà wọ́n á máa pẹ́ ń bẹ̀ ju gbogbo ìforíkalẹ̀ yòókù lọ ẹ̀rí ìwọ ló ní kẹ́ ẹ pẹ́ ń bẹ̀ yàtọ̀ sáwọn yòókù gbogbo ẹ̀ láti lè ṣàdúà àgbọ̀dọ̀ dákan yàtọ̀ sọ́tọ̀. hello oh nine oh five one six four five four three eight hello. ẹ bá a parí jù yín kó lọlẹ̀. aleykum salaam wa rahmatulah. muslim dín ní o òkè àná. ẹ bá a parí jù yín pátápátá na muslim dín láti òkè ọ̀nà. kí ni ìbéèrè yín. rákun ìbéèrè rẹ̀ kò tó mẹ́ta o. síbẹ̀ ni wọ́n ṣe lọ́wọ́ yìí pé kí ni ìyàtọ̀ tó wà láàrin bàbá ń gbọ́dọ̀ àwọn yẹn máa ń sọ yìí pé sọ̀lá sọ̀lá sọ̀lá. Mhm. so kí ni ìyàtọ̀ tó wà láàrin sọ̀lá àti ìrun kíkí tí a máa ń dákọ̀. ṣé ìrun náà ni wọ́n rí fáà sí pé sọ̀lá ni àbọ̀ tó ní ìtumọ̀ míì tí wọ́n ń pè é torí kò bẹ́ẹ̀ yá wà lójú ká bèrè lọ́wọ́ yìí lọ́sà àtijọ́. alhamdulilayi ọ̀sọ̀lẹ́ òun náà ní tọ́lọ̀ ń pa wá láṣẹ ká máa ṣe kì í ṣe irun ẹ máa pé yorùbá ní irun irun tẹ́yìn sọ ẹ̀yìn ọ̀rẹ́ yìí lẹ́ ń túmọ̀ sọ láti sí irun kí ló dé kí là zakat lédè yorùbá kí là hajj lédè yorùbá tẹ́ ẹ bá bá ní sọ yorùbá hajj àti zakat á kẹ́ ẹ máa pè sọ láti náà ní irun ọjọ́ ti ṣe jẹ́ hello. hello. ó kọ yín. abdulhamid láti mẹtánìtì. kí ni ìbéèrè yín. ẹ jọ nípa ọ̀rọ̀ àwàdà tí wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan yẹn. Hmm. àwọn tí wọ́n máa ń ṣe ẹ̀fẹ̀ àwọn kọ̀mẹ̀díàn yẹn hmm. ṣé ẹ̀ náà lẹ́tọ̀ọ́. fún mùsùlùmí láti máa ṣe àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àti bọ yín yé. kọlẹ́tọ̀ béèrè tó pàtàkì lẹ́sìn mùsùlùmí ìgbésí ayé wa ọlọ́run bò dá wa fẹ́rẹ́ ọlọ́run dá wa fẹ́fẹ́ ọlọ́run dá wa fáwàdà kẹ́ríkẹ́rí nítorí pé ọlọ́run bó bi wá léèrè nípa gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan nínú ìgbésí ayé wa báwo la ti ṣe lò sí tí ìgbésí ayé bá wá dá lórí eré àwàdà àti ẹ̀fẹ̀ kí la fẹ́ rí mú lọ sọ fọ́lọ́run nígbà tá a bá kú tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù. Hello asalaamualeykum warahmatulahi wabarakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. wo kọ yín. àná ọlọ́run ni ọba wa. àmì ó kọ yín. orúkọ mi ni ọmọ ọba olókùn olókùn látòkè lẹ́nu ìgbìmọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ẹ dákun ìbéèrè mi ó pẹ́ sí ìpele mẹ́ta. Mhm. lórí tẹ̀síwájú ìran mhm. gbígbé ọwọ́ sókè tá a bá ṣe àlọ́ àkùbárù. ṣé gbogbo oríṣi oríṣi tá a bá ti ṣe àlọ́ àkùbárù láti mọ gbọ́wọ́ sókè ní àkọ́kọ́. Mhm. tá a bá wá lọ sí rùkú tá a bá sí wọ́pẹ̀ ìlàjẹsẹ̀ ní aláwọ̀ ìmọ̀lá àmì ń dà ṣé ká gbọ́wọ́ òkè láì fi tẹ̀sí búrẹ́dì ìráàmù lọ́sọ̀nà ni àgbégbà tá a bá tó fi aláàfù bárú sí ìforí kanlẹ̀ ní ká ṣe bákan náà lórí àtàwù àtáyá tá a bá ń ṣe àtáyá ìka wa ìfábẹ́là wa pé ẹ̀tọ́ ni fún wa láti mọ ìdíjọ́ tó ti ṣe àdíjọ́ lọ́wọ́ orí ìgbésà tí mo ṣe bẹ́ẹ̀ ìbéèrè ẹlẹ́kẹta tá a bá ń ṣe àdúrà hmm ee tá a máa sọ pé ọlọ́lá haúlà wàlá fún wọ́tá ilá rẹ̀ àlè ràbí hmm. tọ́wọ́ ló ní àbí ọlá ìjẹ́kọ̀ tuntun ọlọ́run wo ló ti dédé mẹ́ asalaamu alaykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. alhamdulilayi gbígbọ́ sókè nínú sọ́lá ó wá nínú hadith abdullahi ibn umar ibn al-khattab radiyallahu anhuma nínú ètò imaamu bukhari tó gbé jáde bẹ́ẹ̀ ni imaamu muslim ikun rí pa nàbí sallallahu alayhi wa sallam tó bá bẹ̀rẹ̀ sọ́lá tó bá ṣe allahu akbar ti bẹ̀rẹ̀ a máa gbọ́ ọ̀rẹ́ méjèèjì sókè. bákan náà nígbà tí máa ń lọ sí rògbò àtún rẹ̀ méjèèjì sókè nígbà tí máa ń nàró láti rẹ̀ méjèèjì sókè anabi sallallahu alayhi wa sallam nígbà tó bá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta àti parí ẹlẹ́ẹ̀kẹjì àti ṣe àtàyà àwa dìde afẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a bá dìde nàró tán parí gbàná lànà tó bá ṣe Allahu Akbar lórí ìdúró yẹn ìtumọ̀ gbọ́ rẹ̀ sókè ó di mẹ́rin àwọn àyè mẹ́rẹ̀ẹ̀rin yìí lànàbì sallallahu alaihi wasallam ti máa ń gbọ́wọ́ sókè ṣùgbọ́n nínú hadithi Malik ibn al-Huwayrith radiyallahu anhu ó ní mo rí ànàbì sallallahu alaihi wasallam yarfa'u yadayhi fi kulli khafdin wa raf'in fi as-salah mo rí ànàbì sallallahu ti máa ń ṣe sọ̀lá gbogbo ìgbà tí máa ń gbórí sókè àti gbogbo ìgbà tí máa ń gbórí lọ sílẹ̀ gbogbo àti máa ń gbára lọ sókè àti gbogbo àti máa ń gbé ara lọ sílẹ̀ ó máa ń gbọ́wọ́ rẹ̀ sókè. àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní tó wá nínú hadith Abdullahi ibn Umar wípé àyè mẹ́rin yẹn lànàbì ti máa ń gbọ́wọ́ sókè ó lágbára ju tó wá látọ̀dọ̀ Malik ibn al-Huwayrith lọ. nítorí Abdullahi ibn Umar ó jẹ́ sàhábì tí máa ń bẹ pẹ̀lú ànábì ní gbogbo gbà ó sì jẹ́ni tí máa ń sojú kòkòrò láti kọ́ ànábì nínú gbogbo nǹkan ó sì sọ fún wa nínú àdéhìí yẹn tó lọ́dọ̀ Imam bukhari pé kì í tún gbọ́wọ́ sókè mà yàtọ̀ sí àwọn àyè mẹ́rẹ̀ẹ̀rin yìí báyìí ìgbà tó bá bẹ̀rẹ̀ sọ̀láàt ìgbà tí máa ń lọ sí rùkú ìgbà tí ó bá gbórí sókè láti rùkú àti ìgbà tó bá dìde lọ sí rákà ẹlẹ́kẹta lẹ́yìn ìgbà tó bá dìde tán tó ṣe allahu akbar ó tún máa ń gbọ́wọ́ sókè. eléyìí túmọ̀ sí pé tá a bá ṣe sami allahu liman hamida ṣíṣe sami allahu liman hamida yóò bẹ̀rẹ̀ láti ìgbà tá a bá ti bẹ̀rẹ̀ sí ní gbórí sókè láti rúkú láti máa ṣe sẹ́mi Allahu liman hamida eléyìí pàtàkì káwọn lè má mú gan kó pàkíyèsí ara wọn sílẹ̀ yìí kìí ṣe gbàtẹ́ bá tó náà rútan lẹ́tọ̀ọ́ sọ pé sẹ́mi Allahu liman hamida àtìgbà tí ẹ ti gbéra pé ẹ ń lọ sí ìnàró láti máa ṣe sẹ́mi Allahu liman hamida nítorí ẹni tó bá darapọ̀ mọ́ yín kó lè bá a mọ̀ pé à ìmáàmù ti gbórí sókè o kìí ṣe wípé ìgbà tẹ́yìn bá dìde dúró tán tẹ́ wá sọ sẹ́mi Allahu liman hamida látò mọ̀ pé ẹ ti dìde dúró torí pé tí èèyàn bá bá yín lẹ́ni tó ṣe pé ti ń gbórí sókè lọ síbi ìnáró kò bára kààyàn ká má bàa máa wá ṣàkóbá fún un ànábì tí máa ń ṣe sẹ́mi Allahu liman hamida láti ìgbà tí bá ti ń gbórí sókè lọ síbi ìnáró ni kì í ṣe pé ńgbà tó bá nàró tán ìgbà tó bá nàró tán ni ó parí wíwí gbólóyàn lórí ìdúró bó ti nàró tán ni ó ti wá sí rabbana walakal hamd eléyìí jẹba wọn wá ní níbi táwọn ti ń ṣe tashahud. naam ipe ǹjẹ́ ó tọ́ kí a mọ ọwọ́ wa tí a fi ń ṣe tashahud yẹn ṣé ká mọ mísọ́ tún mísọ́ sí ni. alhamdulilayi ó wá nínú hadith wa ibn ibn radiyallahu anhu ó ní mo anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń ṣe tashahud nínú sọláàtì rẹ̀ ipe ń gbọn ọwọ́ rẹ̀ hmm. ń gbà sókè sílẹ̀ ń gbà sókè sílẹ̀ ojú kan náà ni ó wà ẹ máa wá gbọ̀n sókè ẹ máa mì sókè ẹ máa mì sílẹ̀ ẹ máa mì sókè ẹ máa mì sílẹ̀ ń fi ń ṣàdùà. wọ́n ní mímì sókè mímì sílẹ̀ yẹn bí ìgbà téèyàn tẹ́wọ́ èèyàn ń tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́ọ̀ni eléyìí jẹ́ tẹni tí ń ṣe at-tashahhud. a máa fi sí ọ̀tún a máa fi sósì a máa fi tọ̀tún a máa fi sósì eléyìí ni tó wá nínú tírà àwọn màlìkíyà hmm. àwọn sọ pé téèyàn máa ń ṣe tashahhud ìka àfábẹ́lá èèyàn ń fi sọ́tún ń fi sósì ń fi sọ́tún ń fi sósì yóò máa fi ṣàpèjúwe pé òun sọ fún ṣètọ́ni pé jáde kúrò lọ́kàn mi jáde kúrò lọ́kàn mi jáde kúrò lọ́kàn mi ṣùgbọ́n èèyàn kọ́ ló fẹsẹ̀ rinlẹ̀ bí ìtọ́ wa látọ̀dọ̀ sàábé Wa'il ibn Hujr mo rí ànábì sallallahu alaihi wasallam tí ń bá ń ṣe àtáyá wípé máa gbọ́n máa ka àfábẹ́là rẹ̀ sókè sílẹ̀ sókè sílẹ̀ ń ṣe bẹ́ẹ̀ fi ṣàdùà lè ìjẹba ẹ wá ní ká máa ń ṣàdùà tí ká máa sọ pé ọlá aláhàúlà ni àbí àbí wọlá àjọ kan ṣoṣo rẹ̀ kìí ṣe gbogbo méjèèjì láwì nítorí pé intanet fi máa tọrọ lọ́dọ̀ lọ òun náà ní kẹ́ máa pè pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àbí kẹ́ máa bẹ̀ pẹ̀lú àwọn àròyìn rẹ̀ tó ga ọlọ́run ẹlẹ́dàá wa ni walillahi al-asmaul husna fad'uhu biha bá ní àwọn orúkọ tó rẹwà jù àwọn orúkọ tó rẹwà jù náà ní kẹ́ máa fi pe Allah eléyìí túmọ̀ sí pé èèyàn máa pè pé Allah ṣe nǹkan báyìí fún mi ìwọ allah tó ní agbára lórí gbogbo nǹkan ṣe nǹkan báyìí fún mi mi ń lágbára kan mi ń sì gbọ́ngbọ́n kan lẹ́yìn ìwọ allah la hawla wala quwwata ìwọ ọlọ́run ṣe nǹkan báyìí fún mi ezeke wọlá kínní kan wọlá kínní kan wọlá kínní kan eléyìí ti mọ wa lẹ́nu léde yorùbá so a máa try láti máa yí padà sí èyí tó dọ́gba nínú ẹ̀sìn ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello kí lorúkọ yín o naam. Idris láti Obodoroba kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé gbígba ọmọ sí ni ìfẹ́lẹ́sì. naam. títí dé àràmù ni wọ́n bá dé àrọ́ ọ̀rọ̀ láti lè gbé láti lè gbé tó fi ní sí àrọ́ yóò jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ gbà yẹn wọ́n ní tiẹ̀ látara àìlè. Hmm. naam. alhamdulilayi nábì òfin Ọlọ́run Islam gbà wípé téèyàn bá rajà èèyàn lè rà á láwìn hmm. lórúkọ pé wọ́n máa sanwó rẹ̀ nígbà ọ̀bá yá hmm. eléyìí ni wọ́n máa ń pè ní bay'ul ajal lábẹ́ òfin ọlọ́run àwọn ní èyí tí ó dọ́gba jù nínú kátàkárà òun náà ni ọjà tààrà tí ó jẹ náà tó jẹ́ pé asanwó a sì gbọ́jà lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó fẹ́ rajà yẹn kò lówó tó fi lè rà ọjà tó sì fẹ́ ra wò ó lè rà láwìn lópin ìgbà tó bá ṣe pẹ́ni tí ó tajà fún ọba gbàgbọ́ ọkàn rẹ̀ bá balẹ̀ sí pé kò ní í dáhùn. títà rírà kan wá wà eléyìí tó jẹ́ pé yóò sanwó rẹ̀ ní ìgbà tó bá yá ṣùgbọ́n yóò máa san díẹ̀díẹ̀ eléyìí wọ́n máa ń pè ní bayo taxit bayo taxit ó náà ní irú níta béèrè nípa rẹ̀ nípa machine èèyàn lè ra mọ́tò bẹ́ẹ̀ èèyàn lè ra lé bẹ́ẹ̀ èèyàn lè rán kọ́ bẹ́ẹ̀ hmm. lórí pé màá máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀. Hmm. ẹ wá ní ẹni tó sì fẹ́ ra yẹn hmm. kò lówó tó lè fi ra ó sì ní bùkátà sí a sì ti mà yí pé tá bá fẹ́ ra maṣíìnì lápèjúwe lórí igbá tá sì lówó rẹ̀ lápò bóyá two hundred and fifty thousand ńlá rà ṣùgbọ́n tó bá jẹ́ pé san díẹ̀díẹ̀ ńlá fẹ́ rà ó lè pàpà já sí three hundred àbí kò tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin wá ń sọ pé tá a bá wo bùkátà ẹni tó fẹ́ rà pé kò lówó tẹ́ni tó sì fẹ́ tà fún un lórí pé yóò máa sanwó díẹ̀díẹ̀ tóun tún fowó kún owó tí ó bá rà tó bá ṣe kó lówó lọ́wọ́ sí òsíyàn jẹnu rẹ̀ sí èsè rìbá òfin ọlọ́run ọba sọ wípé kì í ṣe rìbá ó ní pé kí n rajà lórí pé màá máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ kówó san díẹ̀díẹ̀ wá lé sí rírà àtẹni tó lówó rẹ̀ lápò lẹ́ẹ̀kan náà nítorí wípé lábẹ́ òfin ọlọ́run ẹni tó tà fún mi lówó tó lé sí iye tí n bá san tó bá yẹ pé mo lówó lápò lórí pé màá máa san díẹ̀díẹ̀ òun náà ṣàánú mi nì tí ò bá jẹ́ pọ́ ṣàánú mi kò pé ẹni tí ń tajà láyé ike tajà kan fún yàn lórí pọ́ máa sanwó rẹ̀ sanwó náà fún sanwó náà kó jèrè márùn náírà ń sanwó ẹ kó jèrè márùn rẹ̀ lọ nítorí tó máa sanwó ní ìparí kò ní ìpadà máa ń tó nfowó rẹ̀ ń ṣe bí ṣe ń gbà ní ọmọ ẹ̀jẹ̀ yàtọ̀ sẹ́ni tó rà tó da owó rẹ̀ lẹ́lẹ́kan náà wọ́n tún fi ra maṣíìnì míì padà sórí igbá wọ́n mọ̀ pé àwọn sì jèrè ọgọ́rùn márùn náírà ń bẹ̀. wáyé o èyí táwa wá ń ṣe láwùjọ wa ní nàìjíríà lápapọ̀ àti ní àwùjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dúdú ó ta kọ́ńtẹ́sì ìsìláàmù mú wa ìlànà sán díẹ̀díẹ̀ tí ìsìláàmù mú wa òun yàtọ̀ sí ìtawà ṣe nítorí pé táwa ń ṣe ìyànjẹ wà ń bẹ bàjẹ́ ọ̀nà tí ìyànjẹ sì fi wà ń bẹ ni pé ìgbà tó ra mẹ́ṣíìnì lórí pọ́ máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ three hundred thousand naira lápèjúwe o ti wá san one hundred and eighty thousand naira nínú ẹ̀ ńlọ wá ṣẹlẹ̀ pé òró sanabi tàtẹ̀wá ẹ̀rí kó ní mẹ́ṣíìnì yóò ní kí wọ́n bọ̀ ń lé ọmú kí wọ́n bọ̀ ń gba mẹ́ṣíìnì lọ́dọ̀ rẹ̀ ó tún lè jìyà hmm. ó ti gba hundred and eighty yóò tún gba papọ̀ mọ́ mẹ́ṣíìnì ó tún lè sùn àtìmọ́lé ìyànjẹ lélẹ́yìí lábẹ́ òfin ọlọ́wọ́n bá wọn. ẹ rí i pé ńgbà míì wọ́n sọ pé hire purchasing ìyẹn ni pé a gbé fún ọ ní hire lórí pé ńgbà ọba sanwó hire tán yóò di tiẹ̀ ṣẹ̀rí ọ̀faramí lẹ́yìn ìyànjẹ burúkú lélẹ́yìn torí pé lábẹ́ òfin ọlọ́run kì í ṣe gbogbo ògbà tẹ́ni tá a tajà fún lórí san díẹ̀díẹ̀ tí ó rówó san ńlọ́jẹ́ pé tá a bá gba ọjà ń padà lọ́dọ̀ rẹ̀ ọjà yẹn kájú owó tó kì í ṣe gbogbo ògbà lápèjúwe èèyàn ra mẹṣíìnì tuntun lórí pé ọmọ san díẹ̀ díẹ̀ ó sì ti sanwó di hundred thousand ó kù two hundred thousand naira gbogbo ẹ̀ lẹ́yìn oṣù méjì tá a bá gbaru mẹṣíìnì padà mẹṣíìnì a lè má rí ta lẹ́gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún mọ́ toró ti lò ń lòkulò ó ti gbé sánlẹ̀ láì níye gbà kò pé ẹni tó ní náà láti yí pé kó tún lò wọ́n gba mẹṣíìnì padà torí fifteen thousand kò lè dípò two hundred thousand torí ẹ̀ òfin ṣẹ̀rẹ́ àsọ̀pẹ́ ẹni tó bá rajà lórí pé màá máa san díẹ̀díẹ̀ ìlànà ti islam lélẹ́yìí tó o bá ti rà táì rà ọjà yẹn ti di tiẹ̀ ẹni tó sì ta fún ọ ọ jẹ́ ní maṣíìnì ma owó lọ jẹ́ ọ jẹ́ ní mọ́tò ma owó lọ jẹ́ ọ jẹ́ nílé ma owó lọ jẹ́ eléyìí tó túmọ̀ sí pé ọjà tí wọ́n náà rà lórí pọ́ sanwó rẹ̀ díẹ̀díẹ̀ ọ̀hún ní kété tẹ́ bá ti parí ìdúnàdúrà ó ti di tiẹ̀ náà tó o bá kùnà láti san owó tí ọjà eléyìí báyìí owó tó ọjẹ́ ni ó máa béèrè kì í sọjà tó tà fún eléyìí tó túmọ̀ sí wípé tó bá gbé ọ lọ bíkíbi owó rẹ̀ ni ó máa béèrè kì í sọjà tó tà fún ni ó máa béèrè. láwùjọ wa a ti mọ̀ pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ìyànjẹ níbẹ̀ fún wa yóò mọ̀ pé rúlànà ìsìláàmù gan ló ń fẹ́ tí ó sì sin lọ́n wípé ètò ẹ̀kọ́ tó bá ti tà fún yóò ti di tèèyàn yóò bá gbé machine yóò bá túlẹ̀ hmm. ẹni tó ti jẹ́ kó gbọ́mọ̀ sọ ní gbé ẹ bá máa gbúrò rẹ̀ ń káfàǹchà ẹni tó pé káfàǹchà ní gbé ẹ bá máa gbúrò rẹ̀ ní lọ́ra hmm. tó hmm. sì dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ Islam wa gbà wípé tá a bá rajà lórí pàmò sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ yun náà Islam ní kò burú kẹ́ni tó tajà yẹn kó tọrọ pé kẹ́ni tó rà kó fi nǹkan kan dógò nítorí kọ́kàn wo lè balẹ̀ wípé kò ní gbé ní tá a gbé fún tá a tà fún kò ní gbé sá towótowó hmm. so tó bá yẹ pé lẹ̀ ńlọ́ba ní tó gbéwèé lẹ̀ kalẹ̀ táwa fi gbé machine three hundred thousand fún hmm. àsìkò ìgbà tí ọba sanwó tiwa mọ́ tó di wípé àwa àárín àwọn èèyàn tí ń bẹ láàrin wọn á gbé ilẹ̀ yẹn wọn á gbé ta hmm. wọn á sanwó tóní machine tó kù fún chẹ́ńjì tó bá ṣẹ́kù wọ́n fi wá ẹni tó ra machine yẹn kan wọ́n kó chẹ́ńjì rẹ̀ lé lọ́wọ́ lábẹ́ òfin ọlọ́run téèyàn bá ti wá rajà báwọn mọ́ṣíìnì tá a lára ń three hundred thousand yẹn lórí pa àmọ́ san díẹ̀ díẹ̀ kọ́tọ́kọ́tọ̀nà tó bá tó àsìkò tó yẹ kẹ́ni tó ra mọ́ṣíìnì ọ̀sán owó tí ọ̀bá arówó san lóṣù kan ká sọ pé dípò two hundred thousand tó kù o owó rẹ̀ tún ti di two hundred and ten nítorí pé o ti lọ àti sanwó lára eléyìí lọ́wọ́ di rìbá lábẹ́ òfin ọlọ. Hmm. èyí tẹ́ ẹ bá fi kún lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́ọ̀ di rìbá lábẹ́ òfin ọlọ. Hmm. eléyìí jẹ́ bó ṣe Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ó kọ yín. Orúkọ mi Ọláyíwọlá Abdulrahman láti Òkàwé Lógúnmọ̀sán. Kí ni ìbéèrè yín? Béèrè pé sáni pé mo fẹ́ ìyàwó kan nísìn. Mhm. Ìyàwó yẹn wọ́n sì rẹ̀ àjọṣe pẹ̀lú ẹ̀yìn náà tiẹ̀. Ó wá lọ ó wá lọ di Christian. Christian wá dì yẹn. Mhm. Ó ti jẹ́ kó ti dàbí àwọn tí ń wà àtúntò àti yẹn. Mhm. Ó wá tó wáyá ọlọ́ọ̀fẹ́ pàdé mi ọjẹ́ kókó nu islam mhm. àtọ́tọ̀ kò ní di mọ́sùn ẹ̀ mọ́ kílẹ̀ lọ́wọ́ sí mo rí bá padà. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé ọlọ́run bá gbà pípé mùsùlùmí lọ́kùnrin ó lè fẹ́ ẹlẹ́sìn nasraniya lóbìnrin mm. ẹlẹ́sìn nasraniya lóbìnrin tó fẹ́hùn tó ń ti pé kìí ṣe mùsùlùmí ìsìláàmù mm. gbà kó lè fẹ́ níyàwó wọ́n máa ṣẹ̀sìn rẹ̀ ìwọ náà máa ṣe ìsìláàmù rẹ̀ ṣùgbọ́n lábẹ́ dáadáa dáadáa ẹ̀sìn islam eléyìí ti máa ń rí lọ́dọ̀ rẹ̀ ó hmm. náà lè padà di mùsùlùmí eléyìí tó túmọ̀ sí pé ìlọsíwájú ló dé bẹ́sìn islam hmm. ṣùgbọ́n islam ó ní tí mùsùlùmí bá fẹ́ mùsùlùmá lóbìnrin tí ẹni àwa fẹ́ níyàwó tó ń ti jẹ́ mùsùlùmí rí hmm. tó bá wá yí tó lóun ò ṣe islam mọ́ tó wá ní òun di nasraniya àbóǹdi yahudiya àbóǹdi nǹkan míì. Hmm. islam ní dáadáa ẹ̀ túká láéláé hmm. ọlọ́run ọba sọ pé wala tumsiku bi'isamil kawafir wala tumsiku bi'isamil kawafir ẹ̀ gbọ́dọ̀ di àwọn obìnrin tán jẹ́ káfìrí mọ́ hmm. nítorí pé obìnrin yìí lóòótọ́ ọlọ́run gbà láti ìpìlẹ̀ polo fẹ́ Nasraniyya ṣùgbọ́n eléyìí ìpìlẹ̀ rẹ̀ ni pé mùsùlùmánì ẹ̀yìn ọ̀rẹ́ yìí ló lòun ṣe ìsìláàmù náà ìsìláàmù ọgbà kò dirú rẹ̀ mú níyàwó ó bá jẹ́ pàtàkì nínú ìsìláàmù ọba sì jẹ́ mùsùlùmí tí ò jẹ́ pé ó ní ipò kan pàtàkì tó dì mú ní islam hmm. òfin ọlọ́run ni pé ọ gbọ́dọ̀ dirú rẹ̀ mú láti ìjọ tó ti lóun ṣe islam máa ń ìnìpínyà ti wáyé. hello. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulah. akó alájímọ̀ o. láwọn ọjà sọ̀pọ̀ rẹ̀. mo tún bàbá wa ẹ̀ ń di ẹ̀sìn o ẹ̀mí yóò gùn fún wa ìyá àjàlá ló ń sọ̀rọ̀ láti tó ojú Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín màmá. ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé orígun bo lèyẹn lè dé sẹ́yìn ó fi máa fi ọlọ́run búra pé ó kù mí ọkọ̀ ọlọ́run pẹ̀lú sàárè mi ipò owó lèyẹn lè dé pẹ̀lú rẹ̀. alhamdulilayi ohun tí màmá sọ ọ jẹ́ nǹkan tó wọ́pọ̀ lẹ́nu àwọn Yorùbá hmm. tí ó jẹ́ pé tọ́rọ̀ bá ká wa lára. Mm. a fẹ́ fi ẹni tí ọ̀rọ̀ jọ dà wá pọ̀ pẹ̀lú rẹ̀ pé n tà ń sọ òdodo ní àṣàwádà hmm. ó kù mí ọkọ lọ́n hmm. ó kù sàárè ni hmm. ó kù mí ó ti ń pàdé ọlọ́n. ó wọlé sùn. sọ eléyìí báyìí kì ṣe ìbúra àtàwọn mùsùlùmí ìbúra mùsùlùmí òun náà ni wípé ká sọ pé abáṣọ tọlá abáṣọ bìlẹ àbámú mi nínú àwọn orúkọ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa àwa fi àwọn àwọn harafi ìbúra yìí àfi síwájú rẹ̀ gẹ́gẹ́ bí asalaam orúkọ Ọlọ́run ọba wa ni tàbá wa fi wáwù búra tá a fi síwájú rẹ̀ pé wasalaam àbáfi tá a búra fi síwájú rẹ̀ pé tasalaam àbáfi bá a búra fi síwájú rẹ̀ pé bisalaam àti búra ó ti tó wa nínú Islam ẹ mọ̀ pé àwọn mùsùlùmí ìgbésí ayé tí islam fẹ́ ká sí ó ti là kalẹ̀ kò sì tọ́ látàrí pé inú ẹ̀yà kan làwa ti jáde ká wá máa wá fi ìlànà tẹ̀sìn wa sílẹ̀ kó jẹ́ pé àṣà là ń bá yí báwọn èèyàn yòókù náà ti ṣe ń sọ làwa náà máa sọ nítorí pé tí yorùbá bá fẹ́ búra ẹ̀rí pé àwọn búra oríṣiríṣi lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́nu wa ẹlòmíì lè sọ pé òun fi eh, wọ́n ti pè orí bàbá òun fi búra òun forí ìyá òun fi búra àbí kó mú bàtà kó máa gé jẹ láì ṣe búrẹ́dì hmm, àbí kẹlòmíì kó mú kó mú bàtà kó bọ́ọ̀lẹ̀ kó nílẹ̀ tó wọn wọ́ sùn ní àbí ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ni ó lè mú kí kó máa gé jẹ àbí ẹni tí ń ṣe bricklayer hmm. kó máa lọ da ọ̀bẹ rẹ̀ lé sínú omi kó àwọn mú àwùjọ bíi láàrin náà ṣetán ló jẹ nígbà tí tí ń bẹ láyé èèyàn mú <laughs> èèyàn máa lọ mú mi ṣọ́fẹ̀ omi ọ̀bẹ rẹ̀ lé hmm. so gbogbo eléyìí mùsùlùmí ẹ ṣe àbí kí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ nísìnyí ká fẹ́ máa tanigi rúgúdù àbí igi wọ́rọ́kọ́ tí ń dáná láàmú ká wá pé gbogbo ará àdúgbò máa dábàá kọjá mhm. àbí ààrẹ ìbọn sómi kọ́ máa gbé mùsùlùmí àgbọ̀dọ̀ dán o mùsùlùmí ni wọ́n mhm. ẹnikẹ́ni tó bá ti fọlọ́run búra fún tí ó bá tẹ́ lọ́rùn ọlọ́mà mhm. ọlọ́run ọbẹ̀ lè dá wa ṣe lófin ó ní man kana halifan falyahlif billah gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wa man lam yaqbal ẹnikẹ́ni tó bá fọlọ́wọ́n bá búra fún tó bá kọ̀ láti gbà falaysa min Allahi fi shay kọjá mọ̀ kankan wájú ọlọ́run ọlọ́run sáré wọn. Hello. Hello, Abdulhamid láti mẹ́tàní ti wọn. Kí ni ìbéèrè yín? Ẹ jọ tí a bá ṣe sọ̀láàtì. Mhm. Tábà wà ní Rukú. Àìmọ̀ ní Sujud. Tábà fẹ́ bẹ̀lẹ̀ ọ̀hún ní Sujud yẹn. Mhm. Ṣé Lárúbáwá ni ká fi bẹ̀lẹ̀ ní àbí Yorùbá? àbúbákan náà ní pé sígbà láyé wá láti kàáyà kọ́ran láti fi bẹ̀lọ̀ ní rúkú wọn. ní sùjú alhamdulilayi ó wà nù hadithi ali ibn abi talib radiyallahu anhu wala nabi sallallahu alayhi wa sallam sọ pé nuhitu an aqra alqur'ana fi rukuci wa sujud ọlọ́run kọ̀ fún mi láti máa kí alqur'an ní rúkú àti ìforíkalẹ̀ àdúrà àìsí nínú rúkú inú ìforíkalẹ̀ nìkan láti máa ń ṣàdùà ṣùgbọ́n àdúrà kan pàtó wà tánàbí sallallahu alaihi wasallam kọ́ wa ipa àlẹsẹ lórí rúkú wa subhanaka allahumma wa bihamdika allahumma ighfirli eléyìí ń bẹ nú àdúrà ó sì ń bẹ nú gbólóhùn sísá fọmọfọlọ àkọọ́lẹ̀ wa fi hàn pánàbí máa ń ṣerú rẹ̀ nínú rúkú ó sì máa ń ṣerú rẹ̀ nínú ìforíkalẹ̀ torí pé ó ṣàkójọpọ̀ ighfirli foríjìn yàtọ̀ sílẹ̀ yìí àyè ọ̀gbà wa láti ṣe àdúrà kankan nínú rúkú àmánù forí kanlẹ̀ àyè ń bẹ́ńbẹ̀ fún wa láti ṣàdúrà oníbèrè wa ṣe béèrè tó pàtàkì pé tán nígbà tí a lè ṣàdúrà nínú ìforíkanlẹ̀ wa ǹjẹ́ sáà wa lè fi Yorùbá sáà lè fi ṣàdúrà rárá o àní fi Yorùbá ṣàdúrà èdè lárúbá tá à ń fi ṣe sọláàtì wa náà láfi ṣàdúà tí n bá máa ti mo fẹ́ tọrọ yẹn wí lédè lárúbáwá ó tó kí n máa sọ pé rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar àdúrà yìí ti ṣàkójọpọ̀ orí ayé àti tàlùkìyàmù gbogbo aburú tá a sì fẹ́ kó ṣẹlẹ̀ sí wa láyé àti lálùkìyàmù ó ti ṣàkójọpọ̀ pé kọ́lọ̀ má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa tẹ́ bá ti wélé yìí ó ti tó nínú ìforíkan lẹ́yìn. arákùnrin kan àdánwò ńlá kan dé bá wọn pe anabi sallallahu alaihi wasallam láti wá yọjú sí anabi wa wá ní ṣé ìkìsí ń ṣe àdúrà kan ó ní àmọ́ ah, máa ń ṣàdúrà kan torí pé ibi àdúrà yẹn làkóbá ti dé bá wọ́n ní kí làdúrà tó máa ń ṣe ó ní mo máa ń bẹ lọ́run pé wọ́n lọ́n ìyàtọ̀ bá fi jẹ mí lọ́rùn fi jẹ mí látàyè ìyàtọ̀ bá fi jẹ mí lọ́rùn fi jẹ mí látàyè anábì ní agbára yín ò lè ka o agbára yín ò lè ka ẹ máa sọ pé allahumma atina fi dunya hasana wa fi akhirati hasana tawakina adhaban torí gbogbo ń tọrọ àdúrà yìí ti tó láti fi tọrọ rẹ lọ́dọ̀ pàápàá jùlọ tá a bá wà nù sọ̀láàtì wa ní ìgbà tá a forí kalẹ̀ ẹni tá a lè máa ké àwọn àyà alukurani tó ṣe àkójọpọ̀ àdúrà sínú tá a lè máa ké nínú forí kalẹ̀ wa bí rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min antal wahhab rabbana innaka jami'un nasi li yawmin la rayba fihi inna allaha la yukhlifu al-mi'ad àti gbogbo àwọn àdúrà yìí tá nínú ìforíkalẹ̀ wa tẹ́ ń bá ń ṣe ẹ máa ṣe pẹ̀lú ẹ̀mí pé àdúrà lèmi ṣe kì í ṣe pé mò ń kí alukur'an tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ kò burú. mo fẹ́ fi àsìkò yìí máa fi tó wa létí síwájú kí n tó tún máa mú ìpè kan àbí kejì lọ wípé wáàsí ìta gbangba tí a mọ̀ sí húdánù wàbúṣọ tó máa wáyé ní gbogbo sátidé tí ọba bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tí oṣù tí ó sì ń bọ̀ yìí yóò wáyé ní ọ̀la tí ṣe ọjọ́ àbámẹ́ta ní mọ́ṣáláṣí ńlá ìlú gbọ̀nsọ̀ gbọ̀nsọ̀ central mosque tó wà ní ọjà gbó pẹ̀lú àkòrí àǹfààní kéwú tá a mọ̀ sí ìmọ̀ ẹ̀sìn islam inshallah bí kò sheikh dr sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ẹsànú ajé ògbóǹṣọ àwọn náà ni wọn ó sì máa dá wa lẹ́kọ̀ọ́ ní aago mẹ́wàá àárọ̀ la gẹ́gẹ́ ká jẹ́ nìkan tí a tètè dé síbi wá sí i torí pé lẹ́yìn ìmọ̀ tí a pè ní ìmọ̀ ẹ̀sìn islam yìí kò tún sí ìmọ̀ míì lórílẹ̀ ayé má tó lóore tó ìmọ̀ ẹ̀sìn islam ká wá gbọ́ àwọn ọ̀rọ̀ tó sòdo nípa tó ń jẹ́ ìmọ̀ ẹ̀sìn islam léyìí tí ó jẹ́ ìbàlẹ́jọ́ dáadáa fún ẹnì kọ̀ọ̀kan aláyé ń bí àti ní ọ̀làlẹ̀ ẹ̀yà àmà insha Allah bi quwwatillah. hello. ariwo ń ti pọ̀ jù tí ẹ bá ti parí bí oyin àbí tí ẹ bá ti yẹn lọ́lẹ̀ dáadáa ẹ gbìyànjú láti pè wá padà bákan náà gbogbo ẹ̀yin tí ẹ bá fi máa pè wá ẹ máa bá yín rédíò yín kó lọ́lẹ̀ dáadáa kálí máa gbọ́ra wáyé kéèké ẹ lọ́hùn. salaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu o kọ yín. dàbílẹ̀ làwọn àmì láti sáwọ́. kí ni ìbéèrè yín o. àti àwọn dókítà wa. naam. ẹ dàpọ̀ ìbéèrè tèmi ni pé ẹjọ́ tí yẹn bá sálámà ní jẹ́yìn tí yẹn wá ń fagbóná allah yàtọ̀ asalaamu aleykum wa rahmatulah mhm. asalaamu aleykum wa rahmatulah ẹjọ́ tí yẹn ṣe dídí mẹ́ẹ̀ asalaamualeykum. alhamdulilayi tó bá yẹ pé imaamu sálámà nínú sọlá nítorí yẹ kó wíni asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah. wọ́n á ní sí àlefa allah tó bá rí pé sálámà alákọ̀ọ́kọ́ ni kò sí nǹkan tó burú mbẹ àmọ́ sálámà ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ fa wọn kúrú síta alákọ̀ọ́kọ́ asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah so bó ṣe tọ́nu súnà nù. o oh nine o oh five five three five five five five oh nine oh fifty one sixty four fifty four thirty eight <laughs> oh nine oh fifty one sixty four fifty four thirty eight ẹ lọ́hùn ẹ̀yà ó ti já ẹ jẹ́ kí a tún máa wo ojú tán garan láti mú ìpè kan àbí kejì ọ̀dà ẹ mú ilé ẹ lọ́hùn. salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ yín. ó kọ́ mi ní aláìsàn ọ̀fíìsì àwọn bá kiri ọ̀dà pàdé. náà kí ni ìbéèrè yín. pé gẹ́gẹ́ bí àpèjúwe olùtajà ní mí mo ń ṣe business mo wá ní olùtajà tó tajà fún mi hmm. ó wá tajà yẹn fún mi mo sọjà yìí mi ta mo wá gbàgbé hmm. láti wá o bá mi tà padà hmm. ó tọ̀ wá gbẹ̀dẹ̀ yẹn mi láti oṣù méje mẹ́jọ mo pépé pé kò wá bá mi kò fún mi lọ́jà padà mọ́ wá ń fi òfin gbé ǹjẹ́ tí bá fi òfin gbé eighty thousand tí bá gbóhùn padà tí owó yẹn ti kù sí máa tó wọn ṣe business ṣé ó sọ̀rọ̀ nínú sínú àti sọ̀rọ̀ ṣe fún mi ṣe ṣe gba ojúdó owó kọ́ mi ló yẹ kí n gbà àbí òun bẹ́ẹ̀. alhamdulilayi ẹni tó bá ti rajà lọ́dọ̀ ẹnìkan hmm. ọjà tá a ti ra lọ́dọ̀ rẹ̀ yẹn ó ti parí nìyẹn ó ti di tiwa àlẹ́tọ̀ láti dá ọjà padà fẹ́ni tá a rajà lọ́dọ̀ rẹ̀ hmm. àyàfi nítorí di kan àbí di mi ilé ti ṣeré àmúwa hmm. nínú rẹ̀ ọ̀nà ni khiyaru shart ọ̀nà ni àǹfààní àti lè ṣẹ̀ṣà eléyìí tí a ti jọ dá májẹ̀mú rẹ̀ fúnra wa nígbà tí mo rajà pé ọjà tí mo ra yìí o tó bá padà hàn wípé rírà tí mo ra kò mú àbí rírà tí mo ra ó ní nǹkan kan nínú tó máa dá padà láàrin ìgbà báyìí láàrin ìgbà yẹn mo lè dá padà bákan náà nǹkan kan wà tá à ń pè ní khiyarul aib wípé àǹfààní àti lè dá ọjà yẹn padà látàrí àléébù tí ń bẹ lára rẹ̀ so Islam gbà pa lè dá padà níbẹ̀ yẹn bákan náà khiyarul govern òun náà ni àǹfààní àti dápadà látàrí pé wọ́n gbà mí hmm. ṣẹ̀rí àgbàpá lè dápadà àmọ́ tí ò bá jẹ́ báyẹn tí ó sì jọ́kan nínú àwọn sábàbí mi tá a mẹ́nuba a lẹ́tọ̀ọ́ láti pé ọjà tá a bá rà ká dápadà fẹ́ni tá a rà lọ́dọ̀ rẹ̀ àyàfi tó sànù wa. so gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ti ṣe ọ̀rọ̀ yín lọ síbi wípé kìí ṣe pé tí ọ̀dà lọ tà fún yín ọlọ́run ọkàn ní kẹ́ ta ni so ìgbà tẹ́yìn dá fún yẹn àánú yín ló ṣe àánú yín ló ṣe ló fi gbà padà hmm. so bọ̀tẹ́yìn bá ṣàánú èèyàn náà kò gbọ́dọ̀ tún wá fi wà kàkùn ìgbà tí wọn náà ṣàánú wọn ó rí ta ó rí ta ó ní jẹ́ kí tiwọn di sí ti bá ń lọ hmm. so tó bá rí ta fún ẹni tó lọjà lówó rẹ̀ hmm. tó o bá sì rí ta wọn náà tún lè dá padà fáwọn náà nítorí pé ọmọ kú yájọ mánu lọ so nígbà tó bá kọjá lọ àrò àrí pípadà bọ ọjà ọkàn yẹn ọmọ ṣe hílàhílò so tẹ bá wá gba owó yín padà ẹni owó yẹn jẹ́ eighty thousand naira. ẹ lápẹẹrẹ ká sọ pé ẹni náà ti rí ta kọ ó wí pé òun lọ́wọ́ di ìkámọ́wó. islam ọ̀faramọ́yàn jẹ ló bá jẹ́ pé owó yín ló mú lọ́wọ́ tí òfin yín padà hmm. so ẹ wá gbogbo ọ̀nà láti gba owó yín àbí kó sì dọ́jà yín padà fún yín hmm. tó bá wá dówó padà fún yín ẹ pè ní eighty thousand naira hmm. ẹ wá níye ìgbà tí ọjà yẹn ti ṣe lọ́dọ̀ rẹ̀ tó bá pẹ́ ń fowó yẹn ṣòwò ni. Mm ó yẹ kí eighty thousand yẹn kó ti máa lọ bíi ninety lápèjúwe ṣé ó yẹ kẹ́ ẹ gbà pẹ̀lú iye tó ti yẹ kó lé lórí ẹ̀ tó bá yẹ kó yẹn bẹ̀ lọ́dọ̀ yẹn rárá o tó bá ti lé lé kọ́bọ̀ tó bá lé kọ́bọ̀ sí ẹ ti gba ìlénu lábẹ́ òfin ọlọ́ mm. àyàfi tó bá ṣe pé eighty thousand naira lọ́jà yẹn mm. ọlọ́run á ní kó ń rí ta ní two hundred thousand mm. gbogbo two hundred yín ni ó kó padà fún yín nítorí pé ọba yín ta ni ọba yín tà ní bá ní tajà iye kíye tó bá tà ní òkò jíṣẹ́ sẹ́ni tó lọ́jà sẹ́ni tó wá lọ́jà bá wá fẹ́ láti fi nǹkan kan tó fẹ́ fi fún nínú owó yìí ó lè fi fún ní àtinúwá. Hmm. jazakumullahu khairan jaza sheikh ah, ẹ jẹ́ ká máa fi rán wa létí lẹ́ẹ̀kan sí pé wáàsí ìta gbangba tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé tí ó bá oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé tá a mọ̀ sí wúdà wàbú ṣọ yóò tún wáyé ní ọ̀la sátidé ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ní Ògbómọ̀ṣọ́ Central Mosque ọjà gbó pẹ̀lú àkòrí àǹfààní kéwú tá a mọ̀ sí ìmẹ̀sìn Islam olùdánilẹ́kọ̀ọ́ àti ọmọọba sọ̀rọ̀ náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kí àwa tí a gbọ́ kí a gbìyànjú ká sọ fún ẹni tí ò tí ì gbọ́ torí pé àǹfààní ń bẹ nínú àti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run dájúdájú ọ̀rọ̀ tó fi ń lóore jù láti máa gbọ́ òun náà ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala torí náà ká jẹ́ nìkan tí a kè sí ẹni tí ó ti gbọ́ ká sì wá ní ogúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n kí Allah kó jẹ́ kí ó jẹ́ ìbàlẹ́jọ́ dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa láyé ń bí àti ní ọ̀la àlèkíyàmọ̀ insha Allah bíkọ́ ti là ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí tí a pè ní al-fiqhu fi din eléyìí tí ẹ̀ láǹfààní àti máa gbọ́ ẹ̀ insha Allah ti lá abẹ́ Allah kọ́lọ́hún kó bá a ṣe àlékún náà sírì fún ẹrú ọlọ́run náà ó sì bá a ṣe àlékún arizikì sí fún wa. ọpẹ́ pàtàkì lọ́wọ́ adọ́tòrò sharofdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ìsànú ajógbọ̀nsọ́ tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ láti àsìkò yìí tá a ti bẹ̀rẹ̀ wá. ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà láti òkè àdó akíntola tí wọ́n dìjọ wá ọ̀làdùnní bello ọ̀nì orúkọ ti tèmi ìyìnṣẹ́ ọ̀làdìkọ́tìlá ọjọ́ mẹ́jọ ìní náà ni kí ẹ tún jẹ́ ká jọ pàdé papọ̀ lórí ètò tí a pè ní alefik fidin nídèédé àsìkò yìí bákan náà ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mo á ń dágbére fún wa pẹ̀lú kíkí ọlá kíkí tó lálùbáríkà jùlọ tó tún sàlàfíà jùlọ yìí pé wassalamu alaikum warahmatullahi wabarakatuh.